آه، السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أعزنا بالإسلام وأكرمنا بالقرآن والصلاة والسلام على المبعوث رحمة للعالمين والعاقبة للمتقين فلا عدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل الخطاب ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته عن سقف الله وما نجله à ń tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún àlùfáà wa àgbà olùfẹ́ wa olùṣìpẹ̀ wa aṣíwájú wa ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ìkẹ́ ọlọ́run kọ́mọ bá nábì náà tàwọn aráàlú rẹ̀ tàwọn sọ̀hábà rẹ̀ à ń bẹ̀rẹ̀ wọn ọba kó ṣàánú àwa náà pẹ̀lú àwọn òbí wa àtàwọn àlùfáà wa àtàwọn ọ̀gá wa àti gbogbo àwa jẹ̀mọ́ lọ́kùnrin wa lóbìnrin lọ́mọdé àti lágbà ọlọ́mọsáfàánú ẹ̀yí wa kò láti àlùkìyámà atukira wa káàbọ̀ sórí ètò àgbọ́yé islam òjíṣẹ́ ọlọ́run ọba as-sadiqul masduq ó fi dá wa lójú pé man yuridillahu bihi khayran yufaqihu fid-din ẹni tó lọ́ba fẹ́fẹ́ dáadáa ọlọ́run máa fún lágbọ́yé ẹ̀sìn ni ọlọ́run ọba ń bẹ mọ́tà fún alágbọ́yé ẹ̀sìn rẹ ọlọ́ba tí a ò bá gbàgbé ọ̀rọ̀ nípa ìmánì náà là ń sọ lọ́wọ́ gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tọ́lọ́run ọba subhanahu wa ta'ala tó pàṣẹ fún anábì kọ́kọ́ wa òun náà ni kọ́sálà yìí tá à ń pè ní ìmánì fún wa lọ́fàá tí ọlọ́run fi gbé lórí gbogbo àwọn màláíkà dìde màláíkà Jibril kó wá bá Nabi sallallahu alaihi wasallam kó béèrè ìbéèrè lọ́wọ́ rẹ̀ lójú àwọn sàhábà kó gbé àwọ̀ mi ìnìyàwó gẹ́gẹ́ bí àdìsí Umar ibn Khattab radiyallahu anhu gbà wá pé baynama nahnu julusun inda rasulillahi sallallahu alaihi wasallam zata yawmin ó ní ní ọjọ́ kan ajókòtì òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam istala alayna rajulun arákùnrin kan bá yọ sí wa arákùnrin shadidu biyadi síyàbẹ̀ aṣọ rẹ̀ funfun nigínigí shadidu sawadi sha'r inú orí ẹ̀ dúdú kirikiri la yura alayhi asaru safar àárí àpẹẹrẹ pọ́wọ́ lórí ìrìnàjò lára rẹ̀ wala ya'rifu minna ahad gbogbo adáwọn àjòkó ẹ̀kọ́ tó dáa mà àti àjẹlẹsà ila nabi sallallahu alaihi arákùnrin yìí lọ́lẹ̀ jókòó ti òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam kí má fọ̀rọ̀ gùn nínú béèrè tó béèrè lọ́wọ́ béèrè béèrè pé yá Muhammad akhbirni an al-Islam kí ni wọ́n ń pè ní Islam anábì sàlàyé fún un ní akhbirni an al-iman fún mi ní ìrò kí là ń pè ní iman yìí tá à ń sọ̀rọ̀ lọ́pàá lọ́rì yìí ó ní al-iman tá à ń pè ní iman an tu'mina billahi náà ní kọ́ gbọ́lọ́ba gbọ́lọ́dọ̀dọ̀ gbọ́lọ́ba lọ́ba tó dẹ̀ dára wa sifat tawhidul uluhiyya ọlọ́wọ́ bá lọ́dá gbogbo ẹ̀ dábàtà onìkan ní ṣiṣẹ́ rẹ̀ onìkan lọ́ bá subhanahu wa ta'ala kọmọlọ́run lọ́kà pẹ̀lú ẹ̀ wọ́n máa sọ pé iman billahi màláìka tí ọlọ́wọ́ bá dáhùn ẹ̀dá kan tó ń pè ní màláìka olórí gbogbo wọn náà lọ́wọ́ yẹn tá ń pè ní màláìka Jibrilu aleyhi salatu wa salam àti gbogbo àwọn yòókù náà wọ́n màláìka tí wọ́n kutubihi àtàwọn tíra ọlọ́wọ́ tíra tí ọlọ́run sọ̀kalẹ̀ fẹ́ wọn òjíṣẹ́ ọlọ́run ọba ọbẹ̀ lórí kur'anu kẹrim ọ̀gá gbogbo tíra nù alimuhaiminu lòun gbogbo tó wà nù sófù ibrahim tó wà nù sófù musa tó wà nù atawura tó wà nù zabur tó wà nù ìjì gbogbo ọlọ́run kò sọ sínú alukur'an òdì alukur'an yẹn náà ni ọwọ́ abẹ́ sọ̀rọ̀ ń parẹ́ díẹ̀ lónìí torí díẹ̀ náà lásọ̀ torí kur'an òun náà ń dẹ̀ living miracle àwọn màmá wa ń lọ rí wọn lọ pé mujiza muhammami ojú ń tẹnìkan lè sọ ẹjẹ kasọ di ẹ sàlẹ ọmọ muhammad wa mujiza ni quranul karim the living miracle gbogbo anabi ọlọ́run ọba ni wọ́n ní miracle tí wọ́n ṣe a máa ń gbọ́rọ̀ yẹn ní ajú orí àmọ́ miracle iṣẹ́ ẹ̀yà nu mujiza tàbí sẹ́lẹ̀m ntí máa tọ́wà pẹ̀lú wa ni ó náà ni quran ẹ̀rọ àwọn mustachirikon àtàwọn mustagaribon tí bá ní mustachirikon àwọn ọ̀tá láti tanù tí bá ní mustagaribon àwọn ọ̀tá láti nu lẹ́nu ó máa tún máa tún bá dá wàhálà alẹ́ lórí àwọn ọ̀rọ̀ Qur'an la ilaha illallah tí ní kí n bá ká mú tọ́pìkì lónìí ni pé ọ̀rọ̀ tí ń rọ lọ́wọ́ ń pa pé Qur'an sọ fún wa pé anabi Muhammad sallallahu alaihi wa sallam ọlọ́run pa láṣẹ pé ìwọ Muhammad sallallahu alaihi wa sallam aránjíṣẹ́ ọlọ́run síwájú rẹ̀ inú àwọn òjíṣẹ́ ọlọ́run àgbàtà aránni Nuh alayhi salatu wa salam falabitha fi qawmihi alfa sanati illa khamsin ama ọwọ́ lo one thousand years láàrin àwọn èèyàn rẹ̀ àfi fifty years ìbáyọ̀ fifty kò ní one thousand years ó kù ní àrùn fifty years kẹ́nìkan wá láyà láyà kò ní àà bí ikọ̀ bẹ́ẹ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ yìí mu ni eléyìí ó fi hàn pé àwọn eléyìí ọ̀tá islam ni wọ́n àwọn mùsùlùmí ti kó sí wọn láà àwọn mùsùlùmí àwọn ni wọ́n sọ síwájú ipe kọ́ ni kankan olójú tó bá yẹn láyé kuraani wa sọ̀rọ̀ ẹnìkan tó wá ń dá ọ̀sẹ̀ ikọ̀ bẹ́ẹ̀ dá sí ẹnìkan ní aa tá a bá dá sí àwọn yorùbá pàápàá jùlọ àwa tá a wà lókè ọ̀yá ìgbà alẹ́ ọlọ́wọ́ba subhanahu wa ta'ala ọlọ́yin qur'an fún wa ńgbà tí ọlọ́wọ́ba bẹ̀rẹ̀ qur'an pẹ̀lú àdúrà fatiha next surah suratul baqara ọlọ́wọ́n fi ròyìn qur'an pé zalikal kitabu kí ni la rayba fi zalikal kitabu la rayba fi tíra náà nìyẹn tíra yẹn zalikal ta'zim bí a kò tíra yẹn wà lọ́ọ̀kan ni zalikal kitabu ta'zim tóbi tíra yẹn kò tíra yẹn nìyẹn o la rayba fi kò sí méjì bẹ ẹni bá ṣe méjì pa quran káfíìn ẹni bá ṣe méjì pa quran káfíìn sọ ma pé wa an tumina billahi wa malaikati wa kutubihi kutubihi yẹ ọ̀gá gbogbo ẹ̀ lẹ́nu al-Qur'an al-Karim èyí ló mú imam abi dawud gbadis wa nínú sunan rẹ̀ àti imam bayhaqi nínú shu'abul iman an abi musa al-ash'ari radiyallahu anhu qala. قال رسول الله صلى الله عليه وسلم سيران زواي بي ان من اجلال الله انه يبلون توبي ان من ان من اجلال الله اكرام ذي شيبه المسلم nínú ìgbọ́lọ́n tóbi nínú ìmọ̀yé ọlọ́run ọba náà ni kéke kéèyàn máa ṣàpọ́nlé fún gbogbo mùsùlùmí tó bá ti léwu ọba ní mùsùlùmí tó lé ṣẹ́yìbà tó bá ti léwu irúgbọ́n rẹ̀ ní irun orí ẹ̀ bá ti léwu máa palẹ̀ mùsùlùmí ni. wàhámìlì kùránì gẹ́rẹ́ gọ́ọ̀lì fi ìwọlá jáfi ànfò àti gbogbo wàhálà kùránì tọ́ ẹ pé kò sí àṣejù kọ́ máa sọ nítorí àwọn ọba ọ̀sọ́ kò dẹ̀ máa polúńpa rẹ̀ kó máa pàtì bí ìjọ ń pa kùránì tí ẹ̀ pààyà kùránì tí àyà kùránì wá láì sí pé ọ̀rọ̀ tó pórújú tó ní èèyàn lo one thousand minus fifty years náírà kí èèyàn lọ pé ah ninety five years ni ṣé kùránì wa ṣe mistake ni àdúrà kò tiẹ̀ yé mi tó tí mi kàn fi dá sọ̀rọ̀ ẹ̀ pé eléyìí ó fi hàn pé àwọn ọ̀tọ̀ ọlọ́run ọba ni wọ́n ránṣẹ́ wọ́n fi ń sọ tọ́ọ̀nù mọ́kṣẹ̀tà àti ẹjọ́ pé aṣíwájú tó dúró déédéé wọ́n ìsìnàdù ó hasan asana ó zahabi fi mizan ìtìdáàlì. وابن حجر في تلخيص الخبير حبير وغيرهما من أهل العلم gbogbo àwọn afá súnà tá a pè wọ̀nyí wọ́n ní àdéhìsì hasan ni perfect àdéhìsì ni tí e ṣe ní abu musa al-ashari gbà wá tí e báyìí pé yẹn bá ponú sí ọ̀rọ̀ quran kí quran sọ̀rọ̀ ipe báyìí nìkan kí wọ́n á ní a quran yìí tó sọ nkùn fíbẹ̀ inna lillahi wa inna ilayhi raji'un gbogbo eléyìí ọlọ́run fi ń túnà sí àwọn arábí ni àwọn eléyìí islam wọ́n bá jà wọ́n kà gbé àwọ̀ islam lọ nígbà bí ọ̀rọ̀ sẹ́dínà zayfa bin yemen radiyallahu anhu òsèlè bin yemen nínú ẹgbàá wa imam bukhari rahimahullah tó ní òsèlè bin yemen ní àwọn èèyàn máa béèrè lọ́wọ́ anabi sallallahu alayhi wa sallam nípa dáadáa dáadáa dáadáa òun máa béèrè nípa aburú kó mú bá kó sínú aburú yìí olùwà bẹ pé ya rasulallah kunna fi ja'iliya wa sharr فجاء الله بعاد خير بعد عاد خير من شر ìwọ òjíṣẹ́ ọlọ́run ọba àwọn àánú gba àìmọ̀kan jahiliya àwọn ṣe àti aburú láǹṣe ká mutí ká ṣe zìnà ká pààyàn àwọn ọmọ ìyàrá zalik ṣe sí àwọn lárúbáwá nìyẹn ṣe tí àwọn èèyàn ń ṣe lè sí kidnapping wọ́n máa ìyàrá zalik ṣàjá Allah bi adala khair ọlọ́run á mú orí wa orí islam ìmọ̀lẹ̀ dé ìmọ̀lẹ̀ tó gbogbo nǹkan yẹn ó ṣe léwọ̀ ká pààyàn ká gbẹ̀yàn ká rédè àwọn èèyàn ká ṣe zina ká mutí ó ṣe ká ṣe bọ islam dé ó ṣe gbogbo ẹ̀ léwọ̀ ṣé islam yóò máa lọ báwọn ni àbí aburú ń bọ̀ lẹ́yìn rẹ̀ ó ní ah, aburú ń bọ̀ lẹ́yìn rẹ̀ aburú yẹn dẹ̀ ṣẹlẹ̀ dáwọn ọ̀tá islam tí wọ́n wọnú islam tí wọ́n dá wàhálà alẹ́ táwọn sàhábà bẹ́rẹ̀ wọn jà ó ní abáàdà ka sharri min khairin lẹ́yìn aburú yẹn ṣé oore jù lọ ní bẹ́ẹ̀ ni fi khair walakin fi ìdọ́kàn amóore yẹn kò ní wà pí ọ̀mà yóò ní àwọn aburú àwọn tá wíjì bẹ́ẹ̀ nù ọ̀gbẹ́ni ọ̀gbẹ́ni agége àwọn tá wíjì bẹ́ẹ̀ mi fẹ́ dáa kọ̀bọ̀ tó ti tú láti ó di àwọn tá wíjì nìyẹn nígbà tá bí wọn ni sífùm lánàá ya Rasulullah júwe wọn fún wa bó ni ó di onásùnmí jildatina wọn máa gbé àwọ̀ wà àwọ̀ Islam mùsùlùmí náà náà sáwọn sí mùsùlùmí náà làwọn ṣe ní wọn náà kàn ṣe ìkòrò náà bí alsinatina àhán àwọn àbúmọ̀ fi sọ̀rọ̀ anabi wa ko du'atun ala abwabi jahannam du'atun ala abwabi jahannam olùgbòkè ni wọn tún wà lẹ́nu ọ̀nà jahannama man ajabuhum ilayhi kadzafuhu fi ẹni bá ti já wọn lóò lọ síbẹ̀ wọ́n sọ sínú náà ni ọlọ́mọ sọ imam bukhari àmà torí ẹ̀ wọ́n fi gbé ogun ti imam bukhari ẹ̀ rí i pé nígbà tí wọ́n ti kọ́ bẹ̀rẹ̀ náà imam bukhari wọ́n gbógun tìmọ́tò báwọn yẹn gbé a ah, àwọn ọ̀tá islam làwọn eléyìí àwọn mustagaribu nìyí ogun wọn fẹ́ gbé ti islam ọkà mọ́ buhari ní kẹ́bí nàmbà wà ní ó mọ̀ pé òun ló mú àwọn hadith wá látọ̀dọ̀ òjíṣẹ́ ọlọ́run sọ̀rọ̀ sẹ́lẹ̀m tó yanjú kùránì yìí lọ yẹ kó ń kálukú wa mọ̀ pé zalikal kitabu la rayba fi kọ́lọ́n tó bẹ̀rẹ̀ rọ̀ nípa kùránì fatia ní sùrọ̀ aláàkọ́ tó lọ́n fi bẹ̀rẹ̀ kùránì the next verse ọlọ́run ní zalikal alif lam mim zalikal kitabu kini la rayba fi hudan lil muttaqin àmọ́ yóò máa jẹ́ ìmọ́lẹ̀ ojú ọ̀nà fáwọn tó ń pààrọ̀ ọlọ́ọ̀bà ni àwọn olùpààrọ̀ ọlọ́ọ̀bà ni kí láì pín yàn bẹ̀rù ọlọ́ọ̀bà kọ́lọ̀ ń sọ̀rọ̀ tó à plain tí ò sí tàwíìl kankan bẹ̀ tí ò sí tàrífù kankan bẹ̀ kọ́ wá ní kò yá àwọn èèyàn ni pé nine hundred and fifty years tọ́lọ̀ ní one thousand and fifty years yẹn ninety five years ni inna lillahi wa inna kùránì kúrọ́kọ̀ọ́ ìnàlélàhì wa ìnà àyọ̀ sì máa já kùránì tó gbé ọlọ́dọ̀ pé law anzalna hadha al-Qur'ana ala jabalin lara'aytahu khashi'an mutasaddi'an min khashyati Allah wa tilka al-amthal nadribu lin-nasi la'allahum yatafakkarun. kẹ́ pé àwọn òkè ńláńlá tá a rí wọn yẹn kẹ́ pé wọ́n ní etí tó fi gbọ́rọ̀ ni tó dẹ̀ ní ọpọlọ tó fi ń ni tó bá sọ kùránì fún wọn tó wọ́n gbọ́ tó dẹ̀ rò ó wọn bá fọ́ wọn bá fọ́ dànù min khashyatillah fún pààyà lọ́ọ̀bà ó ní wọ́n wá ń tún tukutu bá wọn. ó di à kùránì fa tọ́lọ́ wa bẹ́ẹ̀ sọ kùránì kalẹ̀ anabi muhammad sallallahu alayhi wa sallam ó ní akhadhat samaa rajfa sama maa mi báyìí àwọn màláìkà tí wọ́n ti bísọ̀ mímọ́ ìpọ́lọ́ fẹ́ sọ kùránì kalẹ̀ ni gbogbo wọn dàkú ni wọn dàkú ni wọn sojú ni wọn dẹ̀ dàkú lórí sojú ni wọn àwọn man yarfa ra'sahu Jibril Jibril yìí òun náà ní ọkọ̀ gbórí sókè yóò àmà gbogbo màláíkà yìí kò ní gbọ́n kankan yóò máa gbọ́n tọ́lọ́wọ́ bàbí fẹ́ sọ subhanahu wa ta'ala la ilaha illallah tọ́lọ́wọ́ bàbí bá sọ wọ́n gbọ́ sẹ́mọ̀ tó farabalẹ̀ gbà náà àwọn màláíkà wà ó jí padà wọ́n á ní madha qala rabbukum kí ni ọlọ́run bá yín wí maza qala rabbukum kí ni ọlọ́run bá yín wí la ilaha illallah qalu yaqulu al-haq ọlọ́run bá òdodo lọ́sọ̀ qalu yaqulu al-haq òdodo lọ́sọ̀ òdodo tó lọ́wọ́ wá sọ wọn làwọn kan wá láyà láyà láyà wọn ní nǹkan tó lọ́wọ́ sọ òrí bẹ́ẹ̀ inna lillahi wa inna ilayhi raji'un àwọn ọmọ ṣètò níyà náà tó wà ń bẹ wọn sọ pé lọ́ọ̀ pẹ̀lú lórí pé yẹn ń purọ́ ọlọ́mọ sọ wá nu ọlọ́mọ àti kí èèyàn máa bẹ lọ́wọ́ ọba ká má kó sínú wọn ká má dáhùn ilé lóhùn du'atun ala abwab jahannama ó di àwọn olùpèpè tó wà lẹ́nu ọ̀nà jahannama kọ́ pé wọ́n dá wọn lóhùn ká má bàa dá wọn ká má sínú àwọn tí wọ́n dá wọn lóhùn ká má bàa sórí ibú pẹ̀lú àwọn tó sórí ibú ọlọ́run mọ́jà bá wọn sórí ibú ọmọ yàrá nínú Islam tún bá kọ Qur'an tó kálù máa bá kọ́ rabbuna kí lọ́wọ́ bá wí wọ́n rẹ̀ pé kọ́ọ̀lù kọ́ọ̀lù haqqu olùdólọ́lọ́ba mi sọ subhanahu wa ta'ala jìbìrìlù àgbé qur'an yẹn yọ ma wá gbé bọ̀ wá sọ́dọ̀ ọlọ́run ọba yọ ma gbé ọ̀dọ̀ òjíṣẹ́ ọlọ́run sọ̀tẹ́lẹ̀ sọfọ́njọ́ ni pé ọ̀nà bíi mẹ́rin lọ́wọ́ máa ti ṣe wáyé qur'an fún anabi muhammad sọ̀tẹ́lẹ̀ ó ọ̀nà bíi mẹ́rin nínú ẹni pé tó bá wà lórí ìrìn àjò nígbà tó wà lórí ìrìn àjò tó lọ sọ sọ́dọ̀ alẹ́ moran kalẹ̀ ràkúnmí ò lè múùfù mọ́ ìwúwo kuraani yẹn kò lè mú ràkúnmí yẹn múùfù mọ́ ràkúnmí láti wó lulẹ̀ ó di ẹyin tí nígbà tó wọ́n sọ kuraani yẹn kalẹ̀ fábílì sàn tán tí gbogbo ti délẹ̀ tán kuraani ràkúnmí yẹn tó gbéra lọ́wọ́ fi sọ wọn nu sọ́tò dín tura àwọn màláíkà wọn yóò wà lọ́tún wọ́n wà lọ́sì wọ́n wà wájú wọ́n wà lẹ́yìn wọ́n wà lókè wọ́n wà nsàlẹ̀ tó máa gáàdì kùránì yẹn kọ́kọ́ mọ́jọ bẹ́ẹ̀ kí nǹkan máa wọlé bẹ́ẹ̀ lọ́sọ̀bánu sọ́dọ̀ sọ́dọ̀ dín gbàgbé alimul gaibi wọ alimul gaibi la yuzhiru an gaibi i ahada ọ̀rọ̀ ọba náà lọ́ba tó pé ọmọ ntọ́pamọ́ kò sí ẹni tí ọmọ nǹkan tó mọ́ illa man irtada min rasulin àfẹnitọ́lọ́ fi fẹ́ kó nínú òjíṣẹ́ lọ́nà tó fi hàn tó mọ́ fa innahu yasluku bayna yadayhi wa min khalfihi rasada tí wọ́n gbé kọ́ra bọ̀ yẹ́rùsùlùk àwọn mọ̀lẹ́kọ̀ gbàwájú bẹ́ẹ̀ náà èdè wàhálfì wọ́n máa sọ ni gbọ́dọ̀ nǹkan arafi kò ní jáde kó bẹ́ẹ̀ arafi kò ní wọlé bẹ́ẹ̀ lìyà alẹ́mọ̀ ànkadì abúlága rìsáyà láti rọ́bìhìm tí wọ́n wí pé ọlọ́run ọba iṣẹ́ tó fi rán anabi sẹ́lẹ̀m tó rán jùbìrì wá fẹ́lẹ́m sẹ́lẹ̀m ó wá jí ọjíṣẹ́ fẹ́lẹ́m sẹ́lẹ̀m wọ́n á tọ̀ bí bímọ àlàdé yìí lẹ́yìn náà wọ́n yí gbogbo ohun tó wà lọ́dọ̀ wọn yìí oye wa á sọ àkólà ṣe in adada àwọn olè ẹ̀ríkà àwọn mójútó gbogbo nǹkan yẹn bó ṣe tó àti bó ṣe yẹ ara fi kaba ìrìn jáde ní Quran lọ́fà bẹ́ẹ̀ pé mo sọ pé ń bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ pé Quran on the living the living miracle the bí ilé ayé ṣe bí ilé ayé ṣe lajú tó yìí technologically ṣe pé wọ́n kọ̀mpútà ṣe gbọ̀ngàn tó yìí wọ́n bẹ̀rẹ̀ ọkọ̀ kọ̀mpútà wọ́n fi Quran kọ́ wọ́n gbé sínú kọ̀mpútà kó mú rẹ̀ jáde ó ní ara o kò lè mú rẹ̀ jáde kùnìmùrù kò azalika kìtàbù la rayba fi ẹ wá wò one thousand four and forty seven years ago kùránì ọ̀wá sọ̀rọ̀ kan kó wá gbé ọ̀rọ̀ tó máa sọ yóò kọ̀mọ̀ rí bẹ́ẹ̀ o bíbí máa sọ báwọn yẹn ní gbogbo ìgbà nípa ọ̀rọ̀ ìdáde ènìyàn wọ̀láì gbogbo àwọn medical doctors ibi tí wọ́n yẹ kí ti gba ìsìlámù ó di èèwà one thousand four hundred forty seven years ago ní Quran ó ń ṣàlàyé fún wa sí àdéhùn àlẹ́bí Muhammad sallam tó lè tún ní ẹ̀kúnrẹ́rẹ́ fún wa bọ́lá ń ṣe ṣẹ̀dá ọmọ ènìyàn nínú àpòlùkẹ́ ẹ̀yẹ́ bọ́lá ọba ti ṣẹ̀dá ọmọ ènìyàn nínú àpòlùkẹ́ ẹ̀yẹ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala ń ṣàlàyé fún wa bọ́lá ọba ti ṣẹ̀dá ọmọ ènìyàn subhanahu wa ta'ala pé. ثم خلقنا علقنا نطفة الله سبحانه وتعالى انه صدر مؤمنون آية كجلا آية كتلا آية كاملة الله بان سلا يبون ستدوم ولقد خلقنا الإنسان من سلالة من تين الله ني أولا كل دومينيا لا تنوي رفو لا تنوي أما ó di wa ọlọ́wọ́ bá ní súnmọ́ jẹ́ àlìná onótùfà ní kararin makin fi kararin makin àtúwá dá ọmọ ènìyàn láti nu onótùfà àtọ̀ arájà láti nu àtọ̀ eléyìí tó wọ̀láyé wọ́n tó ti gba Islam wọ́n gba Islam one thousand four hundred and forty seven years ago lọ́rọ́ jù sẹ́lẹ̀ fa la ilaha illallah àwọn ọmọ wa ní àwọn àjà láti nu àtọ̀ ẹ̀dẹ́ kò sí ìwé mẹ́rìsì kan àbí ìwé sáyẹnsì kan tó lórí ìtakùn gbogbo àwọn ultrasound gbogbo àwọn x-ray machines gbogbo ń tẹ̀lé olùkọ́ sáyẹnsì láwọn technological instruments kò wá sí lóní àkùrí bẹ́ẹ̀ wọ́n ní àwọn atúwá dẹ̀ láti inú àtọ̀ ó sì ní àwọn afisẹ́ àyè kan fi màpéyìn fún màkàlákùnrin ní sọ́tẹ̀ náà àlàkọ́ lẹ́yìn náà àwọn amú àtọ̀ yẹn amúkó látọ̀ àwọn sọ́ di ẹ̀jẹ̀ dídì ó lè fọ àlákùnrin náà àlàkàtà mọ́dọ̀gá lẹ́yìn náà àtọ̀dídì yẹn àwa mú kúrò látọ̀dídì àwa sọ di kíni ẹ̀ràn bá sí wọ́n alákùnrin mọ́tòkọ́tọ̀ ìzọ́ọ̀mà lẹ́yìn náà ẹ̀ràn bá sí àwa sọ di egun fàkàsáwọn náà lè ìzọ́ọ̀mà láhàmà àwa fàṣọ bu egun yẹn la ilaha ẹ wọ ògùn ọlọ́run ọba mi subhanahu wa ta'ala qur'an ní sẹ́lẹ̀ yẹ qur'an yẹn ló wà sọ̀rọ̀ lẹ́nìkan wà sọ pé ní qur'an wíyẹ kò rí bẹ́ẹ̀ wọ́n yá àwọn ọ̀tá islam mustagribun ló kọ́ wọ́n jẹ́ àwọn tó wà nulẹ̀ tó wọ́n bá islam ta ti nulẹ̀ aláwọn mustashirikun àwọn tó wà ń ta tó ń bá islam ta yàrá ìta ọlọ́mọ sọ wa nù tọ́lá ògùn ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ara tá a ti rí kó ń kálukú wa gbìyànjú láti pé à ń san à ń gbìyànjú láti máa dá owó fi sabilillah láti máa dá owó fún iṣẹ́ dáwà yìí nù ó di àkáǹtì wọ̀ kó bó ti wà zero márùn-ún six nine eight two one Jaiz Bank Jaiz Bank ní bank wa account number wa zero márùn six nine eight two one Umar bin Khattab al-Islami local kọ account yìí gbogbo wa la ń pè kárí pa ń dá owó ọlọ́mọdé àtàwálẹ̀ sàn rẹ̀ ọlọ́ọ̀bà ọlọ́ọ̀bà Quran Daud Ibrahim nígbà sàn bọ́ra yẹn lẹ́sàn three thousand five hundred mọ́dá gbogbo wa ó di wa bọ́ra Ibrahim Muhammad òun náà fi hundred hundred naira rẹ̀ ránṣẹ́ ọlọ́ọ̀bá àṣálẹ̀ sàn rẹ̀ ọlọ́ Qur'anul Karim mo rò pé ọmọ yẹn kẹrin ní bíra bí mo ṣe wò ó mo ti rò ní ọdún lẹ́yìn náà alájà wa ìyá bánáwá ọlọ́ọ̀bá bá àṣálẹ̀ sàn rẹ̀ ten thousand wa wọn kò kò dúró wọn tó wá dá twenty thousand wọn tó wá dá lójú mi ọlọ́wọ́n musa àṣàwọ́lẹ̀ sàn rè ọlọ́wọ́n gbogbo wa náà kárí pàǹdà wo kí sẹ́lẹ̀ wà lọ Ramadan ní bọ̀ yìí o ọlọ́run jọba wà láyé àti láyé tó dáa ọlọ́run jẹ́ asọ́rìrì ramadan aláwọ̀ báàrígbáná fi rajab wọ̀ báàrígbáná fi ṣàbán wọ̀ bàlígìnà ramadan ọlọ́run bá ń bẹ̀ fi àlùbáríkà sínú rajab tá a gbàkọjá lọ ọlọ́ba tá a kọjá nú ẹ lọ fi àlùbáríkà sínú ṣàbán tá a wà yín náà ọlọ́run bá ramadan lójúkọ ọlọ́run jọba wà láyé àti láyé tó dáa karim wa ala alihi wa ashabi ajma'in ẹ bá ní bèrè ló bèrè bá fi yé wa á dáhùn inṣàlá.

Quran Suratul Ankabut Quran twenty nine aya kẹtàlá kẹrìnlá verse fourteen Quran twenty nine verse fourteen ọlọ́run bá sọ báyìí pé wọ̀lá kadà arsalna nuhan ila qaumihi dájúdájú àwa la rán nam Nuh sí àwọn èèyàn rẹ̀ rabisa fi im alfa sana ilà hamsina ama ọwọ́ wà láàrin wọn tí ń ṣe one thousand years tó dín fifty years one thousand years tó dín fifty kìíní years ó yẹ pé nine hundred and fifty years ló lò nìyí ó dẹ̀ fi ṣe wáàzí fáwọn yẹn lábìsà fi qawmihi ọwọ́ lò fihim wọ́n fẹ́ lábìsà walaqad arsalna nuhan ila qawmihi dájúdájú àbàlà àná nuhun sáwọn yẹn rẹ̀ fọlábìsà fihim ó wá lò láàrin wọn alfa sanatin one thousand years illa amsina ama tó dín fifty years ó di wa ibi tó wà ní ẹ kólókó Quran Yorùbá Quran tá bàbá ẹni tó ń sọ̀rọ̀ yìí tú ẹ lè wo Quran Yorùbá tí wọ́n tú ìtumọ̀ Quran Yorùbá ẹ wọ́n ti tú síbẹ̀ tẹ́lẹ̀ ayọ̀ fifty kó nu one thousand nine hundred and fifty náà ó di wa so kò sí èméjì bẹ́ẹ̀ pé wọ́n rán wọn ń ṣẹ́ ni nítorí wá ń ṣe wọ́n ni pé nítorí owó nítorí ìrẹ́dà ayé kò sí nǹkan táwọn èèyàn lè wọ́n lè ta ẹ̀sìn wọn so àwọn èèyàn lè ta ẹ̀sìn wọn torí owó wọ́n ń ta ẹ̀sìn wọn torí owó ni nígbà tí ẹ̀yìn ti bẹ̀rẹ̀ pé ń ṣíà àwọn ṣíà nínú ìṣesí ṣíà ni pé wọ́n gbà pé Quran ọ̀rọ̀ wà yìí kìí ṣe kò pé sórí àwọn àkójúwe ṣíà ló ń gbé jáde ọlọ́run mọ̀ sọ wa nù. ẹ dákun ǹjẹ́ tẹ̀sí nǹkan tí bàbá yẹn sọ. kò sí tẹ̀sí tó lálàáfíà tó gbà kẹ̀tọ́ sọ tó lálàáfíà torí àlè rà àwọn ọ̀tá Islam ti àwọn tẹ̀sí tó yẹ pé anabi sàn ti sàlàyé fún wa pé man qala fil Qur'an bi ra'yi falyabwa maq'adahu minan nar man qala fil Qur'an bi ra'yihi falyabwa maq'adahu minan nar gbogbo máa ń sọ ń pa Qur'an pẹ̀lú ọgbọ́n orí ẹ̀ pẹ̀lú ọgbọ́n mòrò mòrò mòrò ntọ́jú àyè tí yóò ṣe nínú náà nù gbogbo àwọn tẹ̀sí ìrú wọn náà nù ó di ọ̀ṣọ́ kò sí tafsir gidi kan tọ́bàrí ni bẹ́ẹ̀ àwọn tọ̀bọ̀rání ni ibnu kasir ni àwọn kódà ó di alikafi di ṣá àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo ẹ̀ pátá wọn ò lè máa tún nǹkan wọn ò tún nǹkan báyìí ọlọ́mọ sọ̀rọ̀ àná. ìbéèrè tí ó fẹ́ tẹ̀lé mi pé tó bá jẹ́ wípé bóyá ìlú náírà fifty years àmẹ́bí mú yẹn ní Ah, ṣé psychologically na bí philosophy tí wọ́n ní kọ́mọ̀ pé ọmọ èèyàn kò nínú ṣé kò sí ẹ̀dá kẹtàtọ́ náà dá tóun náà fẹ́ lórí ayé rẹ̀. wọ́n wá tó pọ̀ sọ pé kò ní ká máa kà wọ́n tó pé kò wúlò fún ayé ìgbà yìí ànábì ti ráyè pé àsìkò tá a máa lò jù láwa àlè ó máa yìí láàrin sixty seventy ni àwọn tábàtà láàrin sixty seventy ni ọ̀pọ̀lọpọ̀ ọmọ lò ó di wa àmọ́ nàbí ní o lo ọlọ́run sọ̀rọ̀ àyè fún wa zalikal kitab dẹ̀ nínú Qur'an tí a lọ pé la rayba fi kò sí èméjì mbẹ kò sí èméjì mbẹ tó bá ń dàtú Qur'an o ti yà kẹfẹ́rì ni àbí kò máa sọ pa Qur'an nígbà tí o bá nígbà pé man qala fil Qur'an bi ra'yihi fẹ̀lẹ̀bá wa makada obìnrin náà ẹni bá fi ráàyè ọgbọ̀n orí ẹ̀ bá ń tú Qur'an ń tọ́jú ààyè tó dé sínú nánu ọlọ́mọ ṣèwálé rò náà à ń bẹ̀rẹ̀ wọn bá fún wa ọlọ́dún kún lè yìnbọn orúkú wàdà kò sí ìjùmọ̀ tí yẹn bá ti wà láyé ẹ máa bẹ bá abẹ lọ́ọ̀bá náà ni ó di eyín ọlọ́mọsọ wa nu ọlọ́ọ̀bá èyí tí a tọ́ sọ́sọ́ déédéé kọ́ ọlọ́mọsọ àkàrẹ́ sí fún ọlọ́ọ̀bá ìdíjẹ́ mi sẹ́mi náà foríjì ọlọ́ọ̀bá subhanaka allahumma bi amdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk